الحمد لله الذي جعل في محمد أسوة حسنة لنا في التواضع والصلاة والسلام عليه وعلى آله وأصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن التواضع من الخصال الحميدة التي أرسل الله بها نبينا محمد محمدا صلى الله عليه وسلم التواضع عباد الله وإظهار التنزل عن المرتبة لمن يراد تعظيمه لأن الله سبحانه وتعالى ابتلى عباده بالعلم وبالمنصب وبالمال والجاه ولا يجوز لعبد من عباد الله أن يتكبر أن يتكبر على الناس لأن الله ميزه بين عباده قد علم الله سبحانه وتعالى رسوله التواضع وحذره من الكبرياء قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واخفض جناحك للمؤمنين قال تعالى هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون نسأل الله تعالى أن يجعلنا من المتواضعين ويجعلنا من المقتدين برسوله صلى الله عليه وسلم إنه على ذلك قدير adúpẹ́fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́fún ọ̀nà ni ọba tí ọ̀ràn anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn síwá ọwá sàálẹ́sà pẹ̀lú àwọn ìwà dáadáa nínú àwọn ìwà dáadáa náà òun náà ni ìtẹríba ìmá bọ̀wọ̀ fáwọn èèyàn ìmá jọra ẹni lójú ọlọ́run ọba ogun ànábì wa Muhammad ọlọ́run wá gbé ànábì náà kalẹ̀ fáwa náà lápèjúwe ká máa kọ́sẹ̀ rẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run abíọ́ pẹ̀lú agbára rẹ̀ gbogbo ń tọ́ bá fún wa ọlọ́run mọ́sẹ̀ ní sábàbí ìgbéraga fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad kó bá wọn ará lè rà àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìbádàlá ẹjá lọ lébẹ̀rù ọlọ́run ọba wa ká lè mọ̀ pé ànábì wa nínú àwọn ìwà tọ́lọ́run bá bùn ànábì tọ́lọ̀ ní ká máa kọ́ṣe lára rẹ̀ náà ni tàwádọ̀ àtàwádọ̀ ká máa tẹríba ká máa máa ṣe gbéraga kí ni wọ́n pè ní ìtẹríba huwa karahiyatu ta'azimi nafs o náà ni kéèyàn ó kórira láti máa gbéra rẹ̀ tóbi kéèyàn ó kórira láti máa gbéra rẹ̀ tóbi lọ́dọ̀ àwọn ọlọ́ yóò ṣàyàn lẹ́sà láàrin àwọn ẹrú láàrin àwọn ọ̀rẹ́ láàrin ẹbí yóò bóyàn nímà ọlọ́run ní máa bóyàn nígbà míì ọlọ́run bá gbéyàn sípò nígbà míì ọlọ́run ó bóyàn lówó ṣẹ́rí gbogbo owó tí ń bẹ lọ́wọ́ wa ní àlẹ́tọ̀ sí ọlọ́run bò wá ẹni bá bá rẹ̀ nínú ọ̀kan nínú tó ń bọ̀ kà yìí ọba rẹ̀ ló ní mímà àwọn èèyàn wọ́n wá rọ̀gbàká rẹ̀ wọ́n fẹ́ gbàmà wọ́n pè ọ́ oníkọ̀ wá kọ́ wọn nímà àbọ̀ bára rẹ lẹ́ni tó wà nípò sorípò yẹn ọlọ́run ló gbé ọ síbẹ̀ àbọ̀ bára rẹ lẹ́ni tí owó ń wá káàkiri ẹlẹ́mí ojú òkú nílé owó sì máa wá káàkiri ọwọ́ rọrọ̀ arísìkí bá ọ lọ́wọ́ sórí arísìkí yẹn ọlọ́run ló gùn ọ́ látàtàkàbàrà aláìbádìlá mọ́wàá torí pé ọlọ́run bá aláà ọyà ọlọ́tọ̀ kọ́ ọmọ wá ṣe ìgbéraga sáwọn ẹrú ọlọ́run nínú àwọn ìwà tí a mà nábì mà sallallahu alaihi wasallam òun náà ni pé ànábì gbèrè tóbi ọlọ́run sì gbèrè e tóbi òun náà lọ́lọ́run fẹ́ràn jùlọ òun ló tóbi jù ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run síbẹ̀síbẹ̀ yóò tún máa sọ pé òun ò tóbi o gbogbo àwọn ìṣesí rẹ̀ yóò máa jẹ́ ìṣesí ẹni tí ó ń tẹríba ìbádàlá ìdí wọ́n pè ní tẹríba wà ìzàhárù tanazuli anilmartaba kọ́lọ̀ gbìyàn sí ipò tó ga kí wọ́n wá rẹra rẹ̀ ńlẹ̀ kọ́ wá sọ rẹ̀ di dèédé àwọn tí ọ̀gá tó ọ̀ ètò wọ́n ń pè ní tẹ̀ríbalù ìdàkejì rẹ̀ òun náà ní ìgbéraga bọ́yọ́ lọ́wọ́ bá gbé ọ̀gá ju àwọn àyókù lọ wọ́n wá rò pé ọlẹ́tọ̀ọ́ sí ń lo opportunity yẹn láti máa yẹ̀yẹ́ àwọn ẹ̀dá ọlọ́run láti máa fojú kiri àwọn ẹ̀dá ọlọ́run láti máa lo àwọn èèyàn lòkulò láti máa sọ̀rọ̀ sáwọn èèyàn ẹni àwọ̀ yóò dá olójú bí ọba sì dá olójú jẹ́ ọlọ́lẹ̀ dá olójú pé ọlọ́run ọba aláà gbogbo oore tí ń bẹ lọ́wọ́ wa ni ọlọ́run ọba nìkan ló ní èyí máa ń bù ń bẹ̀ fẹ́ni tó bá wù díẹ̀ náà ní sì máa fún wa ìbádàlá ẹ̀yàn orísun ọlọ́run ọlọ́run ní ìdí sọfà nàbí wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní rẹ muhammad waqfid waqfid janahaka lil mu'minin rẹ ìyá apá rẹ ńlẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń tẹ̀lé ọ ìwọ náà lọ́ọ́ wọn àmọ́ rẹ ìyá apá rẹ ńlẹ̀ máa tẹríba fún ọ máa bọ̀wọ̀ wọn wọn lé ẹni sọ̀rọ̀ yìí ni mo kà sáwọn mọ̀mìnì wọn ò àmọ́ bá sọ pé èrè máa rẹ̀ ya apá rẹ̀ ńlẹ̀ máa sàpọ́nlé fún àwọn tí wọ́n tó ọ̀ tí wọ́n jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo eléyìí náà ilẹ̀kọ́ táwa náà lákọ̀ gbogbo ẹni tọ́lọ́mọ fi ṣe abẹ́ wa ẹni tọ́lọ́mọ bá aláàtọ́ bá gbé wa lékè rẹ̀ àbí ọlọ́mọ bá ọyà wa lọ́tọ̀ láàrin ẹbí káwọ́ mọ̀ yàrá wa lọ́tọ̀ láàrin àwọn ọ̀rẹ́ láàrin àwọn ọmọ ìyá láàrin àwọn tá a jọ wà ń bíṣẹ́ ká ní ká máa wá ṣe nígbà tí yàn ní kíyàn rẹ̀ rà rẹ̀ lẹ̀ ọ wà nínú àwọn ìwà tọ́lọ́wọ́n bá aláàpá nábì láti ẹ̀kọ́ máa ṣe torí ẹ̀ ló fi fànábì ṣe àpèjúwe fún wa nígbà tọ́lọ́wọ́n bá ròyìn ara rẹ̀ ọlọ́wọ́n bá ní wallahu lladhi la ilaha illa hu ọba yín yẹn ọba tó jẹ́ pé kò ṣe ẹni tá a lè sìn tọ́lẹ̀ tó ṣe ẹ̀sìn yẹn lẹ́yìn rẹ̀ alimálíkù òun gangan lọ́ba gbogbo àwọn tí wọ́n rà àwọn ìjọba àwọn òye sọba ọba gangan fún rẹ̀ tó bá lé ní gbogbo kan ọlọ́run ọlọ́run ní ẹkùdúsù ọba tí ó ṣe láìsí kankan lára rẹ̀ asàlámù ọba lálàáfíà tí sì máa ń bùyàn lálàáfíà alimọ́mìnù ọba tó jẹ́ pé yín máa ń fún yàn lọ́kàn balẹ̀ alimuhaimin ọba yìí ẹlẹ́bà tó jẹ́ pé kò sí nǹkan tó pamọ́ fún aliazizu ọba yìí ọba tó gbọngbọ́n ni alijabaru ọba jẹ nípa ni alibutakabiru ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ alimutakabiru ọba tí í ṣe ìgbéraga lérí gbogbo ẹrú ẹ̀ nítorí pé kò sí nǹkan kan tí ń bẹ lókè ọlọ́run ọlọ́run ọba ó tóbi ó sì lẹ́tọ̀ọ́ láti ṣe ìgbéraga lé wa lérí nítorí pé kò sí ẹnìkan kan tó tóbi lọ́dọ̀ wa tó ọlọ́run kò sí ẹnìkan kan tó tóbi lẹ́yìn ọlọ́run sórí wọ àwọn ẹ̀dá pọ̀ rẹpẹtẹ tẹ́jú ọlọ ìwọ gbọ́dọ̀ ṣe ìgbéraga ọba ṣe ìgbéraga ọlọ́run fọwọ́lẹ̀ yẹ wàá fẹ́ lómi dìde alimutakabiru ismu min asma illa ta'ala orúkọ yìí ọlọ́run bá nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá ní subhanallah amma yushrikun ọlọ́run bá ní mímọ́ fún mi ọlọ́run èmi ọlọ́run tí ìnirú kò sẹ́nìkan sí bá mi jẹ́ málìkù kò sẹ́nìkan sí bá mi jẹ́ kùdúsù sàlámù àtìsàmúmínú alìmọ̀háìmínú alìsísù alìjàbáru alìmọ́tàkàbìr ọlọ́run bá ní kò sẹ́ni tí bá mi jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ mọ́jà bọ́ ṣe fanfa lérí ọlá rẹ̀ alìkíbùrú yá wùrì dáyì ànábì Ọlọ́run sọ fún un pé ẹ̀rí ìgbéraga <laughs> òun náà ni aṣọ tó wọn lọ́n dàbòrà o wọ̀lẹ̀ azọmọ́tò ìzárì ẹ̀rí ìbànjẹ́ tó ń ró òun náà ni títóbi kéèyàn gbé rẹ̀ tóbi ọmọ náà záà ní fi hìmá alìkọ́ìtò fìnnárì wàlá òbáàlì ẹni bá bá mi wọ̀ kánú méjèèjì ẹni bá ró kan àbọ́dà kan bọ́ra nínú méjèèjì òun sì jóná lọ ọlọ́mọsíwá lọ́mọ aná o ìbádàlá ẹ̀yàn ọdún sin ọlọ́wọ́ bá omi mazahiri tawadu al-muhammadi nínú àwọn ìtẹríba nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ta fi kẹ́kọ̀ọ́ ta fi sọ fún wa wípé mòlúdì kọ́kàn ìtọ́kàn ni kálẹ̀ kàtà nàbì ká máa kọ́ṣe ànàbì kò sí tọ́kàn wá pẹ̀lú ìjọ wọn bí ọlọ́run sì gbé kalẹ̀ fún alẹ́sìn kò sínú koran kò sínú àdínsì ìtẹ̀lé ànábì ló wà nínú koran ìtẹ̀lé ànábì láwá fílẹ̀ àwọn ṣe mọ̀lúdì ànábì sallallahu alaihi wasallam nígbà wọn sàhábà sọ̀rọ̀ ní la tukhuruni la tukhuruni ẹ má yìn mí láyìn bóró kàmá àtọ̀rọ̀tì Maryam gẹ́gẹ́ bí àwọn nàṣàrà àwọn kìrìsìtẹ́nì bí wọ́n ṣe Maryam tí wọ́n yìn láyìn fàyínnàmà ana abdùn èmi o ẹrú ọlọ́run lèmi o fọ̀kúlù abdullahi wa rasulu tẹ bá fẹ́ pè mí ẹ bá pè mí ní ẹrú ọlọ́run ẹ má pè mí lójíṣẹ́ ọlọ́run ẹ má pè mí ní nǹkan mi lẹ́yìn méjèèjì àmọ́ wọn tí wọ́n ń láwọn tẹ̀lé Ìsá ọmọ Màríyámà wọ́n pè é nígbà kẹta ọlọ́run wọ́n pè é lọ́mọ ọlọ́run àwọn kan tó pè lọ́lọ́ ẹrú lásán ni mí òjíṣẹ́ sì ni mí èyí jù bẹ́ẹ̀ lọ omi madahiri sallallahu alaihi wasallam omi madahiri tawadu'ihi nínú àwọn ìtẹríba nabi sallam wọ́n pẹ̀ nìkan ní abu umama abu umama yìí ó ní kharaja alaina rasulullah sallam wọ́n lá nabi jáde sí wa àwájì kúlẹ̀ ànábi wá jáde sí wa fàkúmúná làwú gbogbo wa àwájì dé sókè fàkọ́ọ̀lá ànábi wá sọ fáwọn pé látàkúmù كما تقوم الأعاجم يعذب بعضها báàdọ̀ ha báàdọ̀ ẹ má dìde fún mi máa o tí ìbá ti ń bọ̀ ẹjòkó yín jẹ́ jẹ́bi ẹjòkó sí ẹ má dìde fún mi o gẹ́gẹ́ bí àwọn elédèkéde tí wọ́n ṣe lárúbáwá àwọn kèfèrí bí wọ́n sì máa ń dìde fáwọn ọba wọn tí wọ́n máa ń dìde fáwọn eléri wọn ẹ má ṣeé fèmí o tí ìbá ti jáde tí ìbá ti jáde sí ẹjòkó lórí ìjòkó yín hadisi ni o. tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀yọ́ ya sẹ́mi wá àmọ́ bínú ní abánàró tẹ́nìkan jòkó lẹ̀ àwọn tí ò tó wa àbí tá fún wa bínú nítorí pé àgbẹ́sìn yìí ní fún mi o tóbi ọlọ́run gbé e tóbi wọ́n wá anábì ni wọ̀kọ́lá innama ana abdu ákùlù kama yakùlù abdu ẹrú lásán ni mí o ẹ má dìde fún mi kì ń jẹ báwọn ẹrú ṣe ń jẹ báwọn ẹrú ẹrú ọlọ́run ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ èmi náà jẹun bẹ́ẹ̀ ṣe ń jẹun èmi sọlọ́run lẹ́yìn náà wà á jìlẹ̀ sùkà máa yé jìsù abdu bí àwọn ẹrú ọlọ́run ọba bí wọ́n ṣe ń jòkó èmi náà ń jòkó ومما ظهر إلي تواضعه صلى الله عليه وسلم يكره رعدة الرعدة àmàmà nínú àwọn àwòkọ́ṣe lérí ìtẹríba nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam dakhala rajulun fa asabatu ra'idah arákùnrin kan ó sílẹ̀kùn ó fẹ́ rí ànábì ó wá sílẹ̀kùn wọlé ó sì bá ànábì nínú lé asabatu ra'idah min haibatihi tara rẹ̀ bá ń gbọ̀n sọmọ̀ pé tí ọmọṣẹ́ tó bá dọ́dọ̀ ọ̀gá àbí ọmọlẹ́yìn tọba dọ́dọ̀ aṣáájú ẹ̀ àbáwà tí wọ́n ń darí tàbá dọ́dọ̀ àwọn adarí wa pẹ̀yàwájú gọ́fìnà àbíwájú president àbíwájú chairman local government àbíwájú àwọn àfáàyín àmàwágbọ̀n arákùnrin wọ́n gbọ̀n níwájú ànábì ànábì sallallahu alaihi wasallam ànábì wọ́n sọ fún pé faqala lahu hawwin ala nafsik ànábì ní fàárẹ̀ balẹ̀ mọ́gbọ̀n fún mi má èmi yé sọba o èmi ọba tí wọ́n máa ń gbà fún èèyàn ní èèyàn lèmi náà fara rẹ mi kùrẹ́yìṣ ọmọ kan ní mí nínú àwọn ẹran kùrẹ́yìṣ káàní ti tákùlẹ̀ kọ̀dídá arábìnrin náà òun náà máa ń jẹ ẹran ẹran gbígbẹ ni wọ́n pè ní arábìnrin yẹn tó bí mi èèyàn jẹun yìí máa ń jẹ ẹran tí ọba ọmọ ni èèyàn ni wọ́ èèyàn lèmi náà ìwọ́ wá ń gbọ̀n fẹ́ mi nítorí pé ọfẹ́ rí mi nítorí pé orí mi anábì ní hawwi ní ala ọya fara ìbalẹ̀ kọ́ sọ̀rọ̀ kí lọ fẹ́ sallallahu alaihi wasallam wa min madahiri tawadu'ihi nínú àwọn ìtẹ́ríbà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé kana ya'mal fil ṣe dáadáa nínú ilé pẹ̀lú àwọn fámílì rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ànẹ́bí ó wà láàrin wọn tá a bá rí tá ànẹ́bí ń ṣe nínú ilé ẹ̀yọ́ ìyàwó alẹ́nu pé ṣé ẹni tí Ọlọ́run bá fẹ́ràn jùlọ ẹni tí Ọlọ́run ń gbé iṣẹ́ gbogbo ayé lé lọ́wọ́ ni bó ṣe bíṣì tó bọ́lọ́n ṣe gbìyànjá tó bọ́lọ́n ṣe pọ́nlé tó ìyàwó Aisha ń rẹ̀ ó ní ọkọ Muhammad sallallahu alaihi wa sallam kana Rasulullah sallallahu alaihi wa sallam yakhsifu na'la oníbẹ̀ṣẹ̀ rí ànábì Muhammad tọ́lọ̀ nǹkan lẹ́yìn ìmọ̀ rẹ̀ra rẹ̀ lẹ̀ gan kọ́dà nínú ilé ìmọ̀ rẹ̀ra rẹ̀ lẹ̀ tẹ́ẹ̀dì mọ̀ pé ah, ànábì ọlọ́ nínú àwọn tí máa ń ṣe ni pé yaxifu náàlà tí bàtà rẹ̀ bá já òun ní máa ń so nǹkan rẹ̀ ọ̀yà xítù sáwùbá tásọ rẹ̀ bá ya òun ó mú owó àtàbẹ́rẹ́ ní ọmọ gan nǹkan rẹ̀ yọ ọmọ gan àwọn sì máa wọ báyìí kò ní gbé fẹ́ nìkan fẹ́ nìkan bá fẹ́ gbé anímọ̀ lè bá nǹkan ànábì yẹn lu àwọn fámìlì nílùú ẹrú ànábì àmà ránṣọ fún rẹ̀ wọ́n wá bí ìyàwó Aisha pé kí ní ànábì máa ń ṣe nulé ìjọ kan wà nulé táà ní rí bọ̀rọ̀ ìbàdásù kòrún bá tó nìkan ní ọjà dé ìyàwó Aisha ní káàna fi mihina ti ahlihi ní máa ń bá wa ṣiṣẹ́ lé ni gbogbo àwọn iṣẹ́ táwọn obìnrin táà máa ń ṣe nulé àtàwọn iṣẹ́ táwọn obìnrin máa ń ṣe nulé gbogbo àwọn iṣẹ́ iṣẹ́ ilé ìyàwó Aisha ní ànábì àmà àmọ́ bá wọn ṣiṣẹ́ yunaki sáwùbà ànábìyà fúnra rẹ̀ sallallahu alaihi wasallam tásọ̀ rẹ̀ bá dọ̀tí yóò kó aṣọ rẹ̀ jáde yóò sì fọ̀ fúnra rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n yá àlífù dáàbàtà àwọn ẹran tí ń sìn fún rẹ̀ ní ọ̀bọ̀ ọ̀nugbó ní ọlọ́lẹ̀ já oúnjẹ fún rẹ̀ ní ọ̀fún lóúnjẹ láàárọ̀ láàárọ̀ tó ọ̀yẹ̀kún mú bẹ́ẹ̀ta ànẹ́bí àmà gbanulé yóò gbá yàrá rẹ̀ yóò tún bá wọn náà gbá yàrá rẹ̀ allahu akbar akasa rasuluna sallallahu alayhi wa sallam ànẹ́bí ọ̀sọ́lá yẹ̀kún mú bẹ́ẹ̀ta yẹ̀kún mú bẹ́ẹ̀ta ànẹ́bí yóò gbá yàrá rẹ̀ yóò tún bá wọn náà gbá yàrá ta ọ̀yá kulu ma alkhadim ànẹ́bí àti ọmọ ọ̀dọ́ wọn a máa jẹun papọ̀ wọ́n bá ti ń gún jẹ́lẹ̀ báyìí ànẹ́bí ò

mọ́wọ́rí eléyìí ò tẹ́rù ọ̀kan náà àwọn sàhábà wọn jọ lọ ànábì bí ṣe ra ṣèrìwàl ọ̀rọ̀ àtàn lòun bá ní ẹgbẹ́ wa ànábì ní sí ẹrùwálé lé mo já lọlé ákàtà sallallahu alaihi wasallam sàn bá ń di ẹrù bá ṣe ń di ẹrù àwọn èèyàn lérí àdìrù nítorí ọmọ ó sì máa dirú àwọn tọ́lọ́hún kó sábẹ̀rẹ̀ ẹjá lè túbá lọ́dọ̀ ọlọ́hun ẹjá lè tẹríba fọ́lọ́hun ẹjá lè rẹ ìyí apá wálẹ̀ fọ́lọ́hun kọ́lọ́hún sàwọlá àánú rẹ̀ kọ́lọ́hún sàfihà sínú àwọn tí wọ́n ń tẹríba wastaghfirullaha innahu huwal ghafurur وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا جليظ القلب لانفضوا من حولك أدوك فهم الله وباوا إكي الله ولا الله قبع نبوة محمد قبع وراء ليري أتوان صحابة ري أتبقوا وين ري الله بان صفاء نبوة محمد الله بان فبما رحمة من الله لنو أنو تاسفون لنت لهم أروا ọ̀rọ̀ gan ó jẹ́ ẹni tí ó le koko ọ̀làkùn tafazọ̀n tó bá jẹ́ òkúròrò ni jẹ̀lí ìdọ̀lkọ́lì tọkàn rẹ̀ le lanfaddu min hawlik ó nílẹ̀ nìkan kan lára rẹ̀ àtẹ̀bí àti jama àti gbogbo àwọn ọmọ ìyá mùsùlùmí kò ní sẹ́ni kankan tó súnmọ́ àmọ́ odò súnmọ́ ara tí ànábì ń ṣe tí wọ́n fi ń súnmọ́ òun náà ni pé ànábì òjò rẹ̀ lójú tọ́ba ti ń yọ wá ti wẹ̀wù gbéraga yóò kú wọn nìkan ọ̀dàlẹ̀ sẹ́lẹ̀ òní ẹnìkan kan tí ọmọ ṣiṣẹ́ mẹ́mọ́ tó bá ti wẹ̀wù gbéraga ó níyàwó lọ́mọ àmọ́ wá padà yá wọn nìkan lọ́mọ dágbé tó bá ti wẹ̀wù gbéraga àwọn èèyàn ò ní pè ọ sọ́rọ̀ wọn ò sì ní pọn olé mọ́ bẹ́ẹ̀ ni gbogbo oore tó máa fi ń wá yàn ká wọ́n máa gbé fún ọ ni wọ́n á ní onígbéraga ni ẹ má dọ́dọ̀ ẹ̀ ìbádàlá yáàkùdù bí mọ̀ṣúrọ̀ ti àṣáàbìhì nínú àwọn dáadáa tọ́lọ́n sí fáànẹ́bì ní pé ànẹ́bì a máa pe àwọn ìjọ rẹ̀ wípé ọ̀rọ̀ ló délẹ̀ yìí bó ní ká ṣe ṣe é ẹ̀dàgùn kí ni mọ̀nà tí ànábì fẹ́ gbà lọ́wọ́ àwọn sàhábà tọ́lọ̀wọ̀n ò lè fi náà jìbìrì ìlú wá bá ìkí ni mọ̀nà tí ànábì fẹ́ gbà nínú ọpọlọ àwọn sàhábà tọ́lọ̀wọ̀n bọ̀ wá Salman Farisi nínú àwọn tí wọ́n wá láti ìlú tó jìnnà ní kìí sọmọ Madina ànábì wà lójú ogun wọ́n sì dúró síbì kan Salmanu rẹ̀ ànábì já kó mbíò ṣé èsì bọ́lọ̀ ọba lóní káwà mbí ọba ti bọ́lọ̀ ọba bá ní ẹja dúró ànábì lóun rò bẹ́ẹ̀ náà ni ọ̀nà ẹ̀mọ́ rò bẹ́ẹ̀ wọ́n kàwà mọ́ mbí ibi adúró sì wọ́n kàwà mọ́ bẹ́ẹ̀ torí pé bí wọ́n ṣe ń jagun nílùú tiwa àwa ti mọ gbogbo àwọn ọgbọ́n yẹn ànábì sì kó mbẹ́ sallallahu alaihi wasallam sọ ma pé akọ̀ṣẹ́ torí pé ọlọ́run gbé ọṣípò ọlọ́run kò wọlé ọlọ́wọ́ pé ẹ sọ fún wàǹtí àti brọ́dà mi àti gbogbo àwọn ẹbí ẹni tí wọ́n sọ yẹn ò rí bẹ́ẹ̀ ìtẹ́ mi fẹ́ ṣe ní gbogbo ó ṣe ọwọ́ ń pẹ̀lẹ̀ lọ́wọ́ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam sallam. tàmí yẹsùn bẹ́ẹ̀ ní asuhabi anábì bá ń bẹ láàrin àwọn sahaba àyíkú muhammad tani muhammad láàrin wọ́n sì wá náwọ́ sí ànábì pé àwọn náà wọ́n jókòó àwọn náà wọ́n jókòó lárúbáwọ̀ yẹ̀dí kọ̀dá ànábì mà láàrin wọn tọ́mọ pé ìwọ́ wọ́sọ ọlá ọwọ́ àga ọlá ọ̀yà rẹ̀ lọ́tọ̀ ipò wọ́n ju àwọn yòókù lọ bákan náà wọ́n ṣe bí ọba aláàkàn pọ̀ lẹ́nu ìbádọ́lá ẹ̀yẹ́rúsìn ọlọ́run ọba wa anabi dogonjọ́ kan wọ́n yẹ wọ́n ròyìn anabi Yunus wọ́n wọ́n ròyìn anabi Yunus wọ́n ní kọ́dà ah anabi wa Muhammad sallam ó ju anabi Yunus lọ ṣé ìwájú rẹ̀ lóòótọ́ sáà anabi ìwájú anabi Yunus lọ anabi wa Muhammad sallam ó ju anabi Yunus lọ lóòótọ́ anabi wa sọ fún àwọn sàábà yíwá wọn sọ̀rọ̀ yẹn anabi la tufaddiluni ala Yunus ẹnì kankan ní ọ̀rọ̀ tó ń sọ yẹn má sọ̀rọ̀ ẹ̀ máa ẹ má gbé mi lọ́lá lérí ànábì Yunus ẹ má gbé mi lọ́lá lérí ẹ̀ tí ò wá lọ́lá jùlọ àwọn ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ẹnìkan ni yá khairal bariyya ó ní mo pè wá tọ́jẹ́ pé wọ́n lóore jù gbogbo ẹ̀dá ọlọ́ntọ́lọ́ ń dá pátápátá tí ò sẹ́ni tó lóore tó ọ̀ síbẹ̀ wá kọ́ bẹ́ẹ̀ ni ànábì ní dhaka Ibrahim dhaka Ibrahim sórí ẹni tó lóore jù gbogbo ẹ̀dá ọlọ́run Ibrahim ànábì Ibrahim alayhi salatu wassalam akada rasuluna sallallahu alaihi wasallam anabi fẹ́ kí ó jòkólẹ̀ kama wá yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ̀yin lẹ́sẹ̀ báyìí ẹ̀yin lẹ́sẹ̀ báyìí ẹ̀yin lẹ́sẹ̀ báyìí ẹ̀yin lẹ́sẹ̀ báyìí mọ́sẹ̀ jòkólẹ̀ orun wọn ah! láàfin yẹ̀sùrù ní masáàkì gbogbo àwọn tálíkà tí wọ́n bẹ láàrin ìlú anábì ọbẹ̀ wọ́n wò lọ́kọ̀ọ̀kan afáwa sahal oníkàánà rasulullah ya'ti du'afa al-muslimin àwọn ọ̀lẹ tí ò ní àwọn tálíkà anábì ọmọ lọlé wọn yóò sì jòkólẹ̀ yóò ní mo wá kí ọ náà ni bàbá tí ò ní kankan wọ́n yẹ́ ṣe janaza wọn bẹ́ẹ̀ ni tí wọ́n bá kú ànábì àmà dìde lọ́bi janaza wọn ìjọ kan lànàbì bá owó rárá ànábì ò rí ìyá dúdú tí ma ń bá wọn gbá mọ́ṣáláṣí ànábì ní ìrí ìyá ilé ni arábìnrin tí ma ń bá wọn gbá mọ́ṣáláṣí àrí lánàá àrí ilé ni arábìnrin yìí kèsì lárúbáwá àbí kò ṣe pé lárúbáwá ni àmọ́ lárúbá dúdú ni táwọn èèyàn máa ń fojú yẹpẹrẹ ànábì wá arábìnrin náà àwọn ó ti kú láìpẹ́ yìí kọ́dà àwọn jẹ́ musulmi wà ládùúgbò rẹ̀ anábìnrin ilẹ̀ wa dákẹ́lẹ̀ sọ fún mi yẹ fi mọ̀ pé ni wọ́n máa ń gbógun musulmi lọ́nà wọ́n gbọ́ àwọn adẹ́tẹ́ anábìnrin dùlú ni alákọ̀bìrì ha yẹ ha ìyá tálíkà tó ní kankan anábì sì dìde anábì sì débẹ̀ anábì sì kírun sí sàárè rẹ̀ la tí wàá fà tó fi lọ lè dá yẹpẹ nu àti àtẹlẹwọ labala tẹsùbà tó ń wò tọlọ ọmọ kọkọ anábì tó ń bèrè pé dákun dùn lónìí alá kọbùrì ha èmi ò ní mà kọkọ ẹ fi sàárè rẹ̀ hàn mí láàrin àwọn sàárè tó rẹpẹtẹ wọ́n wò sẹ́mọ́ ọ wọ́ná àfa wọ́n ọ padà wọ́ná torí iṣẹ́ tó ń wò ó tó pé ìwọ ọmọ kọ̀ọ̀kan yẹn ipò ọlọ́run ló gbé rẹ̀ sí kódà nẹ́bì sàlàsálà eh, wọ́n sẹ̀ ni yẹ́sẹ̀ gbogbo kan lànẹ́bì ma wọ́n wá ní ká máa gbé alámọ̀rí bọ̀ pé ọ̀sọ̀ ń tọ́pa mọ́nú ayé wọn lójoojúmọ́ lè sì sọpọ̀ sọ ìbádàlá wọn là nẹ́bì káàna yúrìdì àsọ̀hábà wọ̀yẹ́rì kábà ṣìmáàrì ní kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì ọ̀wá nígun ẹṣin ànábì man ń live average life ní ànábì máa ń lò ànábì ọ̀wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ kò ní lọlẹ̀ wá ẹṣin ẹṣin ńlá gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ànábì wa ní kẹ́tẹ́kẹ́tẹ́ iná ti tó ibi kò ti gbé arébi tá lọ ni wọ́n ní bí wọ́n ti wọ́n lọ ńgbà míì yóò wá ní ọ̀kan náà àwọn sàhábà kó jòkó lẹ́yìn wọn ànábì ni wọ́n máa wá gbé ẹni akọ́lé ọ̀gá ni wọ́n ń gbé ọmọ sẹ́ sọmọ pé o lè drive ma ibi ọba ọládé o lè drive ma kọ́dà tí bí ọba bára rẹ lọ́nà jìn ó tún ránṣẹ́ sí driver ni pé àní travel wa kọ́ wá gbé mi láì ṣe pé ọmọ mọ́tò wa a mọ̀ lu àwọn èèyàn bí lu ẹrú wọn là nẹ́bí yẹn máa gbé àwọn sàábà sẹ́yìn òun náà máa gbé wọn lọ tàlẹ́ ẹ̀kọ́ àwọn wájú kọ́ máa gbé yẹn torí pé àwọn rẹ̀ ra wọn lẹ̀ wọ́n rẹ̀ ra wọn lẹ̀ wọ́n ní ká anábì bá ń kọjá lọ láàrin Madina àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ń ṣeré anábì ọlọ́dọ̀ wọn ìsọ́lẹ̀mọ̀ àlẹ́hìn anábì ọ sálámà sí wọn anábì ọwọ́ afọwọ́ra wọn lérí yóò máa wá bá wọn ṣẹ̀fẹ̀ yóò máa bá wọn ṣẹ̀fẹ̀ títí tó fi kú láàrin wọn ẹ̀yọ́mọ̀ ya nínú ẹ̀sìn wa ọmọ kékeré kan bẹ ó ní ẹyẹ kékeré kan tí ma fi ṣeré òun lọ lẹyẹ náà anábì àmà pé ní abu umair òsìgbà tá anábì ọkọjá wájú lé wọn anábì ó ní ya aba umair ma fa'ala nubayr ẹyẹ rẹ ìwọ Abu omeri Abu omeri yìí ọmọ kékeré ni kò ju bí ọmọ ọdún márùn mẹ́fà lọ ànábì ya pé Umair ń kọ́ ń bẹ̀ wọn lọ́wọ́ ń jọba jáde wa ni máa fà lánà nùgẹ́ yìí lẹ ẹyẹ rẹ sọ́ǹtọ́jú ẹ̀ sọ́ǹtọ́jú ẹyẹ kékeré lọ́wọ́ jẹun yìí wọn níjọ ẹyẹ yẹn wá kú wọn wa lọ lè kì ànábì lọ́dẹ kì Allahu akbar ìpè pẹ̀lẹ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ ọlọ́run tó ṣe mí tí ó di di president tó jáde lé kó lè kí ọmọ kékeré torí pé ẹyẹ kú ah, ẹjẹ alọ lè bọ́ ẹ̀wù gbéraga ẹjẹ alọ lè bọ́ọ̀lẹ̀ àǹfààní tẹ̀yàn jẹ́ tẹ̀yàn bá ń ṣe ìtẹ́ríba alákọ̀ọ́kọ́ ọlọ́run fẹ́ràn yàn inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run lọ́wọ́ nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ń ṣe gbéraga lẹ́yìn náà rọ́fà akọ́láwọ́ fi dúnìá wal ákírà ọlọ́run ó gbé tóbi níwájú àwọn èèyàn ó sì tóbi níwájú ọlọ́run anábì ni máa ń tàwá àtọ́ ahadun lillah illa rafa'ahu Allah kò sẹ́ni kan tí wọ́n máa tẹ̀rí bá fáwọn èèyàn àbí kọ́ lọ́n gbéga sẹ́rẹ́ ní sí gbéraga wọ́n lòun dà gẹ́gẹ́ bí ẹni tó lọ lè dúó lérí àpáta lókè lókè ẹni tí ń sì gbéraga àpèjúwe rẹ̀ lẹni tó lè dúó lérí àpáta lókè lókè tí wọ́n wo àwọn èèyàn bí ń tín lérí ilẹ̀ àníṣe bẹ́ẹ̀ jù báyìí lọ wọ́n láwọn èèyàn sáwọn sálẹ̀ náà bóò ni wọ́n ṣe ń wo òun náà wọ́n mọ òun náà ní bíntín wípé wọ́n náà àti òjù báyìí lọ bọ́ọ̀ bá ti ń ṣe ìgbéraga ọmọ fojú kiri àwọn èèyàn ìwọ náà wà kéré lójú àwọn èèyàn àbọ́dọ̀ bá ti ń ṣe sáríba ọlọ́run máa gbé ọ̀gá ọlọ́run máa pọ́n ọlé níparí ìbádàlá èèyàn rúṣin ọlọ́run tó bá ti yá kìyàmà yóò ṣàbùrù mutakabiruna àmùsá lazur fi súrà tó rìjà wọn ni gbogbo àwọn onígbéraga ọlọ́run bá aláwọ̀ fáwọn jáde níjọ́ lè kíyàmà yóò wá sọ wọ́n dà gẹ́gẹ́ bí kòkòrò kéékèèké àwọn yóò máa wá tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n máa pariwo wọn ò tí jìyà wọn ò tí wọ́n náà ọlọ́run kọ́kọ́ yẹ̀yẹ̀ wọn lọ́rùn kọ́lọ́mọdé wà nù wọn láfi ní mòlúdì kọ́kàn ìtọ́kàn ni pé bóòlù ànábì ṣe ń wùwà bóòlù ànábì ṣe ń ṣe tọ́lọ́lọ́ gbé ànábì yẹn kalẹ̀ fún wa wa ma arsalinaka illa rahmatan lil alamin kó lè jẹ́ àánú fún wa ẹni tí máa wá nídìí àánú ọlọ́run kọ́ máa tẹ̀lé ànábì lérí gbogbo àwọn ṣe ṣe àtàwọn àwa rẹ̀ kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà síwá ní ọmọlẹ́yìn tòótọ́ fún ànábì Muhammad gbogbo ẹ̀wù gbéraga mọ́tòmọ́tò mo sì ta ní òbí mi kọ́lọ́mọ́sà káàkú òfẹ́ ní kọ̀ọ̀kan wa kó sì wá lórí rẹ̀ nílé ayé bí àtijọ́ alìkìyàmà Allahumma المسلمين ورم موتانا وموتى المسلمين فاستغفر الله إنه هو الرحيم